أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين أدبر الله سبحانه وتعالى eléyìí tí ó tún fi àánú rẹ̀ tó fi dá a padà sí gbogbo àìní èdè. ọjọ́ kẹrìndínlógún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìjọ sábẹ́ni sọ́nbọ́n bọ́ọ̀ àdàsálàǹtì. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جيت أسواج أنه تفسير سورة المائدة آية في عدل في عدل هنا aya kẹtàdínní ọgọ́rin àbí aya kẹtàdínní àádọ́rin èyí sẹ́wọ̀n. níbi tọ́lọ́wọ́ ọba àlìkẹ́ láti fẹ́ kó yé wa wípé àdìsẹ́ rahmaniya àìní níyàwó àìní lọ́kọ kò sínú lànà Islam la rahmaniya ta أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما حل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين أبا علي bọ́nà àbí tọ́lá nípa àyà yìí. wọ́n ní ẹgbẹ́ àwọn ìwà alásọ̀dà àtúnlẹ̀ ìbùdó àtàkì ọ̀dí ọlọ́run tí a lè àdúgbò wọn. wọ́n ní sẹ́rí àyà sí adébẹ̀lẹ́ ọ̀sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àwọn èèyàn kan. àwọn ẹni tá a wí wọ́n wá sọ àwọn sàbí àtẹ̀bí rọ́ọ̀sì yẹn a lè sọ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ tó di mẹ́wàá nínú àwọn sàbí àtẹ̀bí sallallahu alaihi wasallam. mọ̀gàkì rọ̀lẹ́ wọ́n sì bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ ti máa gbé irun táwọn fi sọkùnrin ẹgbẹ́jọ dáhùn wọ́n ní gbogbo ohun tí ń jáde ayé pátá àwọn ọ̀rẹ́ ìfọ̀mọ́ apá àwọn ènìyàn ẹ àrùnbẹ́ẹ̀ àti irú àwọn ọ̀dẹ́sì máa ń rìn kí lórílẹ̀ ni táwọn bá tó àwọn kì í ní àwọn ajínrere àwọn rùbẹ́ẹ̀ àwọn àfáà tí wọ́n sì jọ ti tó gbó wọ́n làwọn máa rìn kí bẹ́ẹ̀ yàrá wọn náà takò ọ̀rọ̀ tí wọ́n sọ ibo tètè ti gba nẹbi nìyẹn sọlọ lọhùn àyọsẹlẹ. tọ òjijì ọlọ́run sọ lọ́lọ́ àtàláwá rẹ̀ ní sáwọn ẹni ọ̀rẹ́ ti sí wọn ọ̀dọ́ kẹrẹ náà mo ti dàálí ebi tó ṣé mo tẹ ẹlẹ́sìn ti ẹgbẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́jọdá ọkùnrin ti bẹ lára yìí ẹsọ fẹ́ kí ẹni gbogbo àtọ ayé ẹni gbádùn ẹ mọ́ ẹtù lẹ́ẹ̀ máa tẹ̀ lọ sáájú gbogbo ẹ máa lẹ́jọ́ níbẹ̀ àwọn onímọ̀ àwọn tẹ̀wé lẹ́yìn rẹ̀. لكني أصوم وأقوم وأقعد وأصلي وأنام وأنفق النساء. إيه وأنا النبي صلى الله عليه وسلم أعطاه وجهه. ìgbésẹ̀ wa ní kìyí o ọba ti kórè ìlànà ìbílẹ̀ wa tó tọ́ ọ bí mo ṣe máa ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ni mo ń sinmi ìyẹn ni wípé àwẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀yẹ̀ nígbà míì màá gbà sáà nígbà mi máa tún sí mi. bákan náà irun nẹ́fìlà èyí máa ń kiri nígbà mi lóru tí wọ́n bá tún ti kiri lóru mo lè mú sùn díẹ̀ lóru yẹn. wà á ti kẹ́kọ̀ọ́ ti sà yóò ti fẹ́ àwọn ìyàwó tẹ̀lé ọrùn. tó torí bẹ́ẹ̀ ni yóò sọ bí ewúlànà mi yìí lọ́kùnkùn tó tó lè gbé kó tètè lóbi ara mi ni ọmọ lẹ́yìn mi. ẹni tó wá gbé ládàá ti yí kéré ibi tí wọn tó wá ń ṣe nìyí ìsara alḥamidu zahari rahimahullah ta'ala nínú kìtàbí ìjàlá yìí wọn ní wọn ti á ti kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ ńlá òun ní wọn náà nẹ́bi sọ́dọ̀ náà sálábà wíwọ́lọ́wọ́ láyé sàmì ìbáni lẹ́yìn sàmìn náà lẹ́yìn sàmìn kìí sára mi kìí sára wa ẹnì kó ti wíwọ ẹni bí ẹni tí ó ń ṣìṣì àwọn èèyàn nínú kátàkárà rẹ̀ nínú hadith àti ìwé ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àná tí wọ́n láti fi sọ́lọ́ lọ́wọ́ àtàlá lọ́ọ́ lẹ́ni tó ń ta jẹ dàbí tòlí ta ọwọ́ akọwọ oúnjẹ yẹn wọn wà ní ẹbí sọlọ àtàlà gbèsè nìyẹn àwọn abẹ́rẹ́ pé owó ló dé ìwọ ló ta jẹ oníbẹ̀ ní òjò olóró ọ̀dọ̀ òjijì ọlọ́run sọlọ lọ àtàlà mi èyí wá tó òkú yìí tó tó pa òkú sókè ibi tó rìn yẹn tó òkú sókè kó ti fi ìtọ́gbẹ lọ́wọ́ àtàlẹ̀ ọba wa ń sàlàyé fún ayé ẹ̀sìn wá wọ òjò lọ́rọ̀ ọ̀gẹ́ o ìsàlẹ̀ gbẹ dáadáa o torí bẹ́ẹ̀ o tí ti àwọn èèyàn ní báyìí o. àníbi sọ́lọ́ lọ́wọ́ sọ́láwá sọ pé bọ̀ wọ́n ti ṣàná ọ̀lẹ́ ìsàlẹ̀ ìjà. torí bẹ́ẹ̀ ni yóò sọ máa fi ìjàmbá tó ṣe ìsara wa. ajọ́sí ẹ̀ lọ́fíìsì ìbáyìí ìsí ẹ̀sán àbí ìjàmbá nínú kátàkárà àti kẹ̀dí rọ́tọ́ bí nǹkan báyìí lọ́wọ́. ọwọ́ àti ìṣẹ̀lẹ̀ ńlá ó ti pété ọ̀bá lọ́dún ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe wúlò wájú ọ̀rọ̀ ọ̀hánà ọ̀gá. kẹ̀kẹ́ nìkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe rí ẹni tó ṣe gbólóhùn òní ṣe ní náà níwọ̀n bí náà tẹ́bi tó ní olóògùn agbẹ́sẹ̀ láyọ̀ ẹ̀. wọ́n ní gbogbo ọ̀sẹ̀ òun tó wọ́n máa fi gbà wẹ̀ láyé o gbogbo oró òun tó túbọ̀ ẹ̀rí lẹ́sìn náà lọ́wọ́ máa fọlọ́ tòmútẹ́lì yẹn ṣe ń torí wípé ọ̀sọ̀ pé kàtẹ́bì gbẹ̀gbẹ̀ ẹ̀tọ́ lọ́dún kàtẹ́bì bá bí ṣe ṣe bọ́ sẹ́gbẹ́ náà àtúntò ń kẹ̀dí ọ̀rọ̀ tó fi kàlá yìí lòdò pẹ̀lú gbólóhùn àtẹ́bì sọ́lọ́mọ́ àtẹ́lágbọ́sọ yìí pé àlẹ́bì yóò lọ́ bá mú lánàá ẹni fáwọn wà mí ara mi ni ọgbà rẹ̀ lẹ́bí látà àtúntò ayọ̀ wọ́n ti nẹ́bílẹ̀ òru ta ọkú sunjú òru yẹn wọ́n ti tún fi àwọn ìyàwó ara nínú. ṣùgbọ́n ìjọba àtijọ́ sì ń kéré tó wà ní ìdúgbọ́ níbi gbọ́dọ̀ wò ní ìdúró lọ́wọ́ lọ́wọ́ sàn àwọn ẹni àwọn obì ọwọ́ ẹ̀mọ́ wọn lẹ́yìn sábì ti ẹ̀sẹ̀ ńlá ló dá. tẹ̀bí rọ̀tù mi tẹ̀lé ìdúró ẹ̀sẹ̀ ńlá ni ó ń tọ̀ ní ìgbà rẹ̀. ìwòlọ́ni hàn ìmọ̀mọ̀ dáwọ́ yìí lójú ọ̀dà àlẹ́ àwọn fún yín látọ̀dọ̀ àbúlá ìfún àbáàbí àwọn náà gba ẹrú ẹ̀wà nínú sọ̀tì káyé látọ̀dọ̀ àyíká rọ́ọ̀dì ọlọ́run ṣẹlẹ̀ àbíhá wọn làwọn èèyàn kan náà àwọn sàájú òjijì ọlọ́run ọlọ́lọ́run àlọ́sẹ́lẹ̀. àwọn náà má sì lọ sí léèrè wọn lọ àwọn ìyàwó àtẹ́bí léèrè sọ́lọ́lọ́run kọlọ bí wọn léèrè nípa iṣẹ́ wo làǹdẹ́bí máa ń ṣe ní kọ́rọ̀. nígbà tí wọ́n wá sálàyé làǹdẹ́bí ṣe máa ń ṣe ní kọ́rọ̀ pépété kò jù wọ́n báyìí lọ ní kálukú abẹ́rẹ́ sí kí n ṣe lérí. apá kẹsàn-án àwọn ènìyàn sọ wípé wọ́n ti fi ìdí jẹrẹ wọ̀. apá kẹwọ́n sọ wípé mi ní fẹ́ yà wọ́n. apá kan lọ sọ ẹni oníṣù lórí ìtẹ̀wọ́ ilẹ̀ ńlẹ̀ nígbà fún. bọ́rọ̀ yẹn ti dé nígbà lẹ́bí ẹ̀sán lọ́lọ́ lọ́wọ́. àwọn kí sàwọn èèyàn òṣèlú tó nìyẹn òfin kọ́ ọ láti fi ṣùgbọ́n gbà tí ilé ẹ bá dá kó yẹn gbà tá a dínkù kí ló tán méjèèjì lọ tẹ̀lé náà fà hánà alákọ̀ọ́lẹ́ o. tí ẹ bá jẹ́ ti ti tó ti báwọn yẹn lè gbà tẹ̀jẹ́ pẹ̀lú díẹ̀ á kì délé á dà pọ̀ ẹ̀. irú fìràwùn ti yìí nígbà tó jẹ́ ti ti tó ti báwọn yẹn lè gbà tẹ̀jẹ́ pẹ̀lú díẹ̀ ọlọ́run lágbẹ̀ mọ́lẹ̀ náà fà hánà. kàdá adáko yẹn tó lè jẹ́ ju títò náà tó èèyàn mọ́ àwọn èèyàn lè gba akẹ́jẹ́ kẹ́kẹ́ pẹ̀lú ẹ̀ irúfẹ́ bẹ́ẹ̀ làwọn ẹni méjèèjì náà lè tẹ̀lé àti ẹni. àdéhùn sọ́kùnrin wa sọ́lá nínú ìlànà tó kúrò ní kọ̀lá ọwọ́ mọ́lẹ̀ sọ́lá èèyàn lè gba akẹ́jẹ́ pẹ̀lú wọn. èyí tí ni kí ní àwọn ìjọ kan tí wọ́n máa ṣe báyìí tí wọ́n máa ṣe báyìí ewu tó wọ́n ṣe ní owó jẹrẹ mọ́ owó oṣù lórí oṣù mọ́ owó ọ̀fẹ́yàwó mọ́ kí ni ṣe tí wọ́n máa sọ kẹfẹ́ yẹn. tọ́ba ti pé ládẹ̀ ni wọ́n fẹ́ wà lódodo àbúrò èmi o bíi ṣe ń gbá rẹ̀ ìyàwó ẹ̀ tàbáwò kọ̀ọ̀ èyí sáré ọmọ náà ẹtọ́ bá fojú lẹ̀ tọ́ sínú ọmọ náà bá lé wa bẹ́ẹ̀ yìí ọdún jẹ́ kẹlá rẹ̀ tó ilé ó jìyà sáré. والعياذ بالله من عذاب القبر ẹnì kan wà tó tá a máa ń wá sọ rẹ nígbà tá a bá fi sálámọ nínú àwọn ohun mẹ́rin tá a máa wá sọ rẹ á wá sọ kúrò níbi ìyá ìdí ajá àtẹwò wàhálà ayé àtọrọ àti òfìsí nàìjíríà òṣìṣẹ́ ní ẹsẹjọ fẹni tó bá lọ sínú láì dájú pé pàpàjọ là ọmọ náà báyìí ọkẹjà rẹ láì ní ìsìn irúfẹ́ níbẹ̀ sílẹ̀ kan lára ẹni tó ilé yóò di àtàrí. ṣùgbọ́n àwẹ̀ sáńtò sálánsọ́nsọ́ bí bàìlú náà làwọn ẹ̀ nẹ́fílà òjijì ọlọ́run ní ìyá máa ń ga wẹ̀ nẹ́fílà nígbà tí nígbà tí ìtẹ̀sí máa ń sínú nígbà tí ìdí máa ń sùn nígbà tí máa ń sì tún ní ibi gẹ́gẹ́ adára wa ni mo máa ń jẹrẹ o. èyí ti máa ń bá wọn kẹ́lí torí bẹ́ẹ̀ ni yóò lọ́ba kájú kúrò níbi ìlànà ẹ̀mí tọ́sọ pé kí lòun fẹ́ lọ tí irú ìlẹ̀ ẹlẹ́dẹ́gbẹ̀ẹ́ yẹ kì í sí ìlànà ẹ̀sìn ìlànà àdìjẹrẹ àdìfẹ́mi kódà bí ẹ̀sìn wàá tọrọ lọ́nà ìyẹn gbọ́dọ̀ sí ìgbàgbọ́ lórí gbígbóhùn oníbáyàwó òkútàṣe pọ̀ lórí gbígbà rẹ̀ lọ́ àwọn tí wọ́n bá wọ kálíwà tí wọ́n lọ sí ìyá tí wọ́n bá lọ pé ẹ ẹ lẹ́ka dáa fọ yìí ẹ tí wọ́n bá lọ sí kiri báyìí wọ́n gbọ́dọ̀ báyàwó rẹ̀ lórí kìnnì ìgbà tí yóò ní bómi ìlòdì kan ọ̀hún ni ìgbà yẹn bá lọ fún ìtìkà irú abọ́sílẹ̀ wa gbẹ̀yìn níbi ọlọ́run yẹn láǹfààní yẹn lọ sí hárọ̀ lọ́yẹ̀ yẹn lọ sí káàdà àbí yẹn lọ sí àbí àgbọ̀sílẹ̀ àkọ́kọ́ ni àbẹ́ ẹ̀kọ́ yẹn múra ìyàwó yẹn fi túmọ̀ ọwọ́ àwọn ọlọ ọlọ ọlọ ọlọ yẹ ju ara rẹ tó ọgbọlọ yẹ tọ́lọ̀ gbẹ̀gbẹ̀ wọlé ẹ̀sùn bẹ́ẹ̀ sì rò pẹ́sẹ́ wọ́n ẹ̀sùn àjìfún dẹ̀kí lọ́sà. ẹ kò gbọdọ̀ fara rọ àwọn ìyàwó yín nígbà tẹ́ ẹ ti ní ọ tẹ́ ẹ kára ró jọ̀dọ̀ ẹ̀dùnkọ́lọ̀ ọ̀dọ̀ sáà kára ìlú mọ́sálásí. sọ nípa bẹ́ẹ̀ kí àwọn òṣèlú ọ̀sẹ̀ gbàwẹ̀ ìlú gbàwẹ̀ ni ó ti gbélé ẹ̀ ìyókù ti rẹ̀ tọ́lọ̀ ìtẹ̀lẹ́tò lẹ́yìn lẹ́tọ̀ sí ya lè rọ́pà tó ìlà ẹ̀dẹ́gbẹ́. هن لباس لكم وأنتم لباس لهن الله سبحانه وتعالى قال الرفض إلى نسائكم ìbáyàwó yìí lóru gidi o lóru rọmọdán torí aṣọ dàbọ̀ra yìí wọ́n jẹ́ ilé ti jẹ́ aṣọ dàbọ̀ra wọn sọlọ́lá náà. sọ nípa bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run lè fi fẹ́yàwó tèmi o òun fẹ́yàwó òun jẹrẹ òun sì fẹ́yàwó torí bẹ́ẹ̀ tí kájú kó nínú lànà ẹ̀mí yìí tọ́lá gbé lànà àìní jẹrẹ ni àbí àìní sùmọ́ni fún ẹ̀mílà àbí àìní sùmọ́ramọ́ni fáwọn ẹ̀mílà àbí ẹ̀kọ́ àìní báyàwó tèmi ẹ̀rí tí kò kó kí ń tèjọ́ irú lọ́ọ̀ wọlé ìsàbí nítorá rẹ̀. wọ́n ti nípasẹ̀ àwọn ẹni lọ́lọ́wọ́ bá tó wọ́n tún áyà kalẹ̀ tọ́lọ́ bá bọ̀ ibi àyè wọn lẹ́bi ìdára àbàlù ẹ̀yẹ tí bá tó lòlò. ẹ̀yẹ tí bá tó lòlò. torí bẹ́ẹ̀ má ti ṣe léèwọ̀. àwọn ọ̀gá tó dáa tó dáa tọ́lọ̀ ọba ti lẹ́tọ̀ọ́ fún yín nínú tó dáa ní nínú tó dáa tọ́lọ̀ sákẹ́ àtìkọ́ lọ yáwó ra àti má yáwó rà á. ṣùgbọ́n lọ́wọ́ inú tó da ni bí yẹn wọ sọ inú tó da ni bí yẹn jẹun tó da kí yẹn tún kẹkù tó da gbogbo àwọn dáadáa nínú tó da òbí kí yẹn fẹ́ yà wọ́n torí bẹ́ẹ̀ àwọn dáadáa wọ̀nyí ẹ bá tẹ̀lé wọ̀ fún ara yìí kó dàbí sọ́nù lọ́wọ́ àtàlábí lórí wa lọ́wọ́ àti orí ilé ọmọ nìyẹn nínú oríire ẹrú ọlọ́run fi ságbájá yìí ṣe ó tó so oríire o oríire mẹ́ta ni ìyẹn máa ti títú rẹ òun náà ní kó níyàwó lọ́jà kó nílé lọ́fẹ̀ẹ́ kó ní aládùúgbò lọ́jà kọ́ wá ní àlùkọ́kẹ́wò ẹ̀rí ìkẹ̀wò tó yẹ tí o ní dábí tí a fẹ́ jáde gbogbo àwọn ọmọ àdúgbò ọmọ mẹ́rin wọn tún ká kí ló dé dàbí sá wọn ní bẹ́ẹ̀ ní ti wọn ní ká máa ti kọ̀ yìí. bọ́kọ̀ ọ̀bá wúlò bọ́kàdà lọ bá yẹ gbogbo àbálòkù rẹ̀ yẹ́kẹ̀yẹ́kẹ́ irú táwọn ẹ̀kọ́ báwọn lẹ́ẹ̀mẹ̀wá ni wọ́n máa kí tiẹ̀ lé ni wọ́n máa mú gbogbo ara àdúgbò. torí ló ti sọ lọ́wọ́ àlùfáàkàmù ìfẹ́lẹ́ nǹkan ẹ̀kú tó yẹ nínú oríire wà á sàkè. òdì kejì náà rẹ̀ ni ọ ajáde pé lórí kú lọ́wọ́ ìyàwó ìyàwó aládùúgbò ilé tó mú ẹtọ́ tẹ́lẹ̀ ládùúgbò tẹ yàrá ẹyọ kan ọmọ mẹ́fà pẹ̀lú ìyàwó nínú orí kú lọ́wọ́. bóòlì yẹn ti fẹ́ lo súnmọ́ ẹ tó bá fọ́dún mẹ́wàá ọ̀fà wí tó bẹ́ẹ̀ lọ ìmọ̀lẹ́ ọ̀yẹ́ ẹ bọ̀ máa tẹ̀sí tọ́lọ́ lọ àtúntà kọ́kọ́ wa lẹ́nu wí bí àtijọ́ ẹ pa ọmọ yẹn láti tó lọ sí bí kí wọ́n kí ọ̀nà ọ̀nà kí lọ́sẹ̀ ọ̀rẹ́ mi wọ́ ọ̀fà wí tó bẹ́ẹ̀ lọ ìmọ̀lẹ́ ọ̀yẹ́ ẹ wá fi ìlú sún wọ́ ẹ má olóògbé àti ìdúgbò ẹ̀ ló ń dúró wọn lẹ́nu ìyàwó ẹ̀ ọ̀dọ́ ọmọ mẹ́fà nínú yàrá kan. làwọn ọmọ bàbá ṣe ìwò onídìí ìdásíkò lẹ́wọ̀ tí wọ́n fi máa sáńsá jáde àwọn ọmọ àti ìwò lókè fẹ́ẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé òdìjú pé ní sílẹ̀ lọ́mọ tó máa mọ́ra tàjù ìsìyà. àwọn àyà ilẹ̀ tó ìyẹn náà ti tó òun làní bí sọ́nù lọ́wọ́ àkàlà lọ pé oríire lọ́wọ́ àkílé mẹ́ẹ̀ àtòrí burú ní kílé mú lẹ́yìn náà ní ẹ̀kọ́ tí òun yẹ yó. sọ́ni máa bẹ́ ọlọ́run náà yẹn nígbà tó tó lásán àbìlú lọ́yẹ̀ bá ti náà àhánà lọ́wọ́ lẹ́nu. torí bẹ́ẹ̀ bá ṣe léèwọ̀ àwọn tó dáa tó dáa ṣíṣẹ̀rí àti lẹ́sọ̀ọ́ fún yín. kéèké yẹn mú mílíkì ó lè mú kìí dé wà òjì lọ́nà àwọn gbogbo gbà ó lè mú táwọn bá sọ fún onílẹ́gbẹ̀rú kéèké yẹn mú sí ọ̀dà ni ọ̀dà ó lè mú nígbà tí etí ó lè wa tún má wọn tó gbogbo ló lè ó lè dé fìlà ó lè alẹ́ nìkan lọ sí agbada nígbà gbada a òṣìṣẹ́ ọlọ́run ní gbèsè gbèrágà nítorí pé ọlọ́run ọba nìyí jẹ̀mí lónìí yòókù ìkàwé ọlọ́run rẹwà ó sì ti fẹ́ gbogbo tó máa rẹwà. torí pé gbogbo kẹtọ́ da tọ́ da ẹ má ṣe lé wọ̀ fúnra ara yín ẹni bá wà ní kúlù lòun ó sì ló lẹ̀ dára àìní àtàyẹ̀dí láìní lò ló yọ lẹ́nu ọ̀hà ló ń sè é sùkúrù wọn gbélé ẹ̀ ọlọ́pẹ̀ ní sùkúrù ní wípé ayé kọjú láyẹ̀ báyìí fi ẹ̀dẹ́kẹ̀yẹ̀. gbogbo yẹn kẹ́ ẹni wọ́n ti abẹ́lé yẹn dáwọ́rọ́ mi kọ̀ ó burú kù lọ́wọ́ yẹn. ìyẹn wàá pé fífẹ́ ẹgbẹ́ kọ́lọ́ wa ní tí kù já nítorí ọ̀gá náà ká ikú ká ya abidí tó lórí abidí lórí. bá ti ti tẹ̀ra náà ti di alẹ́ yìí ọlágbára àti dáàtọ̀ pé tó bá wọ́n sọ pé sàwùsì kò fi ọ́ lè wọ̀ kò sì ní kíkà máa wá sọ òwò ìyẹn ìdíje ti pàmì yẹn títẹ̀tẹ̀ ni kó déwájú lé yí báwọn aláìní ọ̀dọ́ yìí ni tọ́ba tí báwọn aláìní ti pẹ́ ní ẹ̀yìn ìkúlé rẹ̀ kọ́ àbáwọn aláìní tí wọ́n sún mọ́ ọdún ọ̀bọ́n ìkúlé pé bá gbólé wà nígbà tí òfin rẹ̀ kọ̀ èyí èyí lẹ wo fífi yẹn lọ kọ ilé ìdí tó ti fẹ́ kọ lé ó ní kóun ní bùkátà sí ṣé kò lè kọ́ bá wọn tó bá yìí ní tó bá ti kọ́ fún wọn ju ọ̀rọ̀ kọ́ pàdé ṣe ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ kó tọ́ da tọ́ da afẹ́kàbà rí lára mùsùlùmí ṣùgbọ́n láti ẹ̀yìn tó tọ́ da tọ́ da lò ọlọ́run ti wọn láti àtàlù ẹ máa wá sáà fẹ́ jù ẹ má kọjá àlà ìyẹn ni wípé ẹ má kọjá àlà a lè tu sí wípé ẹ má kọjá àlà nípa kẹ fún mọ́ra yín pẹ̀lú pé wọ́n lẹ́kọ̀ọ́ kẹ wá sí ilé ìwọ̀n lágbára àti ramúdò kọ́ lọ́mọ afẹ́fẹ́ rẹ̀ ìkọjá àlà ni ẹ má kọjá àlà pẹ̀lú pé wọ́n ti halal ẹ wà lọ sí ilé ìwọ̀n fún ara ẹ má kọjá àlà lórí tó ń sọ́jà láì ẹ̀sùn wá pàṣẹ ìjùbọ́. nígbà tí ẹ̀rí àti tọ́ka lè lo kẹ́ẹ̀kọ́ tó yẹ jù lọ́ba ti tán lọ́ba sọ ọkọ̀ bíi mẹ́wàá nínú ilé lọ́bẹ̀ mi tè oníbẹ̀rẹ̀ tí ọba bẹ́ẹ̀ lọ àjòyò ó wúrọ̀ àtọ́tọ́ wọ̀nyí kọ́lọ̀ òlélẹ̀ láti pé títẹ̀ bàbá tètè lọ gbé fúláṣí ọkọ̀ tí wọ́n kún ní fúláṣí. òṣùwọ̀n yóò sọ́ọ̀lọ̀ ọ̀rá sọ sí wọn wọlé èmi wọn ti nílé rẹ̀ lọ́yọ̀ fún un pé ó ti ti kọjá aláàyè ti ká lọ́kọ̀ lọ́yẹ bá fi dúdú bí wọn. ó lè gbé ààrẹ ọkọ̀ tó yẹ jù ní o àti ju àrùn bákan náà kò ṣe pé ẹ̀jẹ̀ wò fẹ́ ní bùkátà ẹ̀wọ̀ wò fẹ́ títí ṣùgbọ́n wọ àti kò ní bá gbẹ́lẹ̀ ó ti di àárọ̀ torí kò sí bùkátà sí yẹn tẹ̀lé adẹ́sẹ̀ wà lákèjì níbi ní yẹn fáwọn adájọ́ òkùnrin àtọ̀wọ̀ ọ̀nà gbálẹ̀ ṣùgbọ́n mi rí agbọ̀n lé gbẹ́lẹ̀. torí bẹ́ẹ̀ bá sọ yẹn bá a wọ́n tún rẹ̀ sí lédè ọ̀rọ̀ náà wọ́n bá kọ́lọ́ ń bá ń sá làárọ̀ kọ́lọ́ ní ọ̀gbọ́n ló wá sí ọ̀gbọ́n wọn láàtúntì torí bẹ́ẹ̀ jẹ́ ẹkú tọ́lọ́ ọba ní láyọ̀ fífọ́ ní kò ní fẹ́ báwọn tí wọ́n ń sàbẹ̀ ẹ jẹun ẹ má sàbẹ̀ gbogbo àwa láti lọ́lọ́ ó tí wọ́n bá sì bí wọn ohun náà jẹ́ oorun bínú. àwọn ajájẹkù ọdún ẹni tí ọjọ́ ní kò tó kún ọjọ́ ẹ lọ́dọ̀ àbúlé ó ti di ìsìláàmù ọlọ́wọ̀n fẹ́rẹ̀ gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀. irúfẹ́ eléyàn tún sọ nígbà tí ó yà wẹ́ rú ọlọ́wọ́n bá àjọjọ ayẹyẹ sọ̀tọ̀ gbọ̀ngàn ọlọ́wọ́n lọ lẹ́bi lẹ́yìn náà àwọn àkókò láwọn yóò tẹ̀lé fún wọn láwọn yà kúrò ọ̀kadà báyìí dáadáa ní kàkọ́ wá. ọlọ́run ní alẹ́ rí àwọn ẹrúsìn ọlọ́run ọba àjọkí ayé ìdá àpapọ̀ tí wọ́n bá fẹ́ lẹ́wọ́ lábẹ́ òṣèlè fún òun ní dẹ́dẹ́ àpà wọ́n lábẹ́ ọ̀tún òun ní sàmú wọ̀ká lẹ́bẹ̀ẹ́ dẹ́dá níkàpọ̀ wá sà wọ́n láàrin ìdá àpà táwọn tí wọ́n máa fún lẹ́wọ́ wọn. ọ̀nà ìmọ̀lúwárì. لقد كانت مدير ومول رتبة فقل عامين عند دمتين قلنا للناقة بين تبذير wọ́n kó kó lé lọ́síbà tó. lẹ́yìn àtàkùnlé ìwà kó kó lé lọ́síbà tó. ọ̀kìlà àgbáyé ìzà àdá ọ̀tá. ọ̀kìlà àgbáyé ìzà àdá ọ̀tá. láàrin ilé àpàtàwọn ńbẹ láti rí ipò tó yẹ ju tó yẹ kí ẹ wà lórí ẹsẹ̀ lórí ìwà níwọ̀ntúnwọ̀ntún. ọ̀kìlà àgbáyé ìlẹ́nà àpà àti sísàmù méjèèjì òní ń zá àdàkọ́tà tó bá mọ̀ nípa bẹ́ẹ̀ ọlọ́run wá ṣe lórí ìṣèdọ́gba bẹ́ẹ̀ lọ́ọ́lù sí ìwà ìjà bí àjù láàrin sísàtì lórí kan àti sísàtì lọ ààrẹ ọlọ́run wá ṣe wá sọ nínú ayà yìí pé àyọ̀hálẹ́ ni àmàlù ayélujára lọ́dọọdọ àní ẹ má ṣe lé wọ ewu tó mọ́ tó da èyí tó lọ́wọ́ bá ti lẹ́nu fún yín ẹ má ṣe lé wọ para yín. ẹ sì má kọjá là. torí bẹ́ẹ̀ ọlọ́run kò ní fẹ́ sáwọn ẹni tí wọ́n ń ta ẹnu àlà lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ àtàkùn ọ̀gbìnlú mi mọ ọ̀dàkùnkùn lọ́wọ́ alára tọ́jìlá wọ́sẹ̀kùnlọ́ wọ́sẹ̀kùnlọ́ alẹ́bí àtún bìbí lọ́mìnú. مما رزقكم الله حلالا طيبا فكلوا مما رزقكم الله حلالا طيبا ọlọ́run ti torí bẹ́ẹ̀ ẹ jẹ nínú tọ́lọ́run ọba tó fi ìkẹ́ yìí tó pèsè fún yín aláàlá tó yìí la ìwúndẹ́ ìbàjẹ́ yẹn kọjá tó nítorí bọ́lọ́run lọ dára àpèjọ kọ́ máa lọ pé nínú tọ́lọ́run ọba mi kẹ́ yìí ọlọ́run yẹn ni pé tẹ́lẹ̀ bá jẹ ìwúndẹ́ ìjẹ yẹn kọjá pípèsè yẹn máa jẹ halal pé ọtí sége ṣẹ̀ dọ̀lọ́ bíbẹ́ dọ̀lọ́ abẹ́lẹ́ mi ṣẹ̀ dọ̀lọ́ ẹ̀dọ́lọ́ wọn lè fi káká kẹ̀kẹ́ nínú ọjẹ́ halal ẹlẹ́dẹ̀ dọ̀tí haram kàdáàdì kàlùkàbọ̀ ìdọ̀tí ti kẹ̀rí àti ìwọ̀túwà sọlọ́ ọba mi wá sọ wípé ẹ̀jẹ̀ ń kú kẹ̀rí ọlọ́run ti fi kẹ́rí halal tọ́jú ìlà léwu tó máa lẹ́tọ̀ọ́ ní kẹ́ẹ̀jẹ́ ajá tí kò ìtàn yà á lẹ́tọ̀ọ́ yóò ti tún jẹ ìtàkọ́ mọ́ torí bẹ́ẹ̀ tẹ̀rọ náà má tó bá alámọ̀rẹ́ ẹsẹ̀ lọ́wọ́ ọ̀bà ẹ̀wọ́ ìyọ́nú rẹ̀ ẹ̀sìn pàṣẹ láti yàgbá sí alẹ́ ní àtòrí nínú ọlọ́run ti pẹ̀ nígbà tó ti ọlọ́run tẹ̀ nígbà tó ti ẹ̀fáyà rẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ wá yọ náà nínú àdáwọ̀ ìṣòro báyìí àtúbẹ̀ wọn àyà níbi tọ́lọ́ ọba ti bẹ́ẹ̀ sọ nípa ọlọ́ọ̀kọ̀ ìyàmí ìbúra ọgọ́rùn àtọ́gọ́rùn ìbúra pé gbọ́dọ̀ máa búra lẹ́sẹ̀ wálẹ̀ ọlọ́run bá wá ń sọ fún wa lọ ayà ìgbéláyọ̀ akéwòn kọ́kọ́ lọ́ọ̀kọ̀ ìlọ́ọ̀kọ̀ ìlú ayé náà nìkan. يراقبكم يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يراقبكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين كأوسط ما تطعمون عليكم عليكم أو كسوتهم أو تحرير رقبة فما لم يجد فصيام ثلاثة أشياء ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون. يا عبد الله خان لا يعاقبكم الله باللغو في أيمانكم. ọlọ́run bá ń sọ nínú àyà yìí ní láyọ̀ akíndúgbò lọ́wọ́ ńlá fún mi àyíká mi lọ. alọ́lọ́ sọ nínú yìí o ẹ̀ ní lẹ́lẹ́sẹ̀ níbi ìbúra tó kú ó kẹ̀ ń jáde nílé

ṣùgbọ́n náà wọ́n bá máa mú yín pẹ̀lú ìfúra tó bá jáde kó tẹ̀lé wá gẹ́gẹ́ kẹta gbogbo lọ́jẹ́ ọ̀rọ̀ búra kí ni wọ́n pè ní ẹ̀yìnmán ọjọ́ jáwọ́ òkú ni ọ̀yà mi ìbúra ìyá tuntun èdè àdìyá tuntun ẹ̀ẹ́dì láwọn ẹ̀ máa ń gbẹ́ sọ wọ́n yóò fún ìbúra nípasẹ̀ wípé tí wọ́n bá fẹ́ búra látijọ́ ẹnì kan ló ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ ọ̀tún ẹnì kejì rẹ̀ lórí padà ní wípé yàtí lòlúwọ́ pè ní ìbúra ìbúra tó fi ẹ̀sùn òun náà ní láti lè fi nǹkan rinlẹ̀ pẹ̀lú géèyàn dárúkọ kan àbí lóyìn kan tó ṣe tọ́lọ́ àti àárẹ̀ ibi àdéhùn yìí kò lórí bẹ́ẹ̀. káṣí ìfura yìí ní ìjọba lórí ilẹ̀ pẹ̀lú sílọ̀ náà ọ̀pá àti àárẹ̀. Ìrọ̀rùn náà ọba àdéhùn ọlá kan. صلاه الله في سورة النحل آية 91 قالوا ولا تقبض الأيمان بعد توكيدها عليه قالوا في إبراهيم عليه ليس بعد أن يقول إبراهيم آية بي ولدت تحريم آية لك قالوا لقد فرض الله لكم تحلة أيمانكم قالوا في جلالة يقول ife ìkura ìkura yẹn ní kọ́lọ́ ọba ti pàṣẹ rẹ̀ pé ìkura bẹ́ẹ̀ kura kọ́rọ̀ ẹ̀tẹ́ rẹ̀ yẹn ní kọ́lọ́ ọba kánà sálábà níbi ìlàsẹ̀ ha sọlọ́lọ́ àlùfẹ́lẹ́ nìkọ́sà ọlọ́run tó pa aláṣẹ tó kó kura lọ́sẹ̀ mẹ́ta nínú ọ̀sán àná alámọ̀lẹ́ ayé àkọ́kọ́ ọ̀hún ẹ̀ ayé àkọ́kọ́ yóò lò sí aya kẹtàléláàdọ́ta ọlọ́wọ́n bá lọ ẹ̀sẹ̀ ìlú nẹ̀ka àhàkùrù olùkí wọ̀rọ̀ wọn a máa wáyọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ àtẹ́bí pé tó tọ́ sí ilé sọ pé kí àwọn aláàlọ́rẹ́ ọba sọ pé ee pédé àwọn fẹ́ ní olùkùránì à èké ni wọ́n ee ìtumọ̀ rẹ̀ ni pé náà wọ̀rọ̀ mo fi ẹlẹ́dàá mi kúrò àwọn títọ́ ìdílé ru làhàkùrù lórí ní àlùfáà láti. ọ̀nà kejì tọ́lọ̀ tó fi pàtẹ́lì láti sọ̀rọ̀ náà ẹ̀sẹ̀lá pẹ̀lú wúra. ọ̀hún lè ní àyà sọ́tùkẹ́lá àyà kẹta. tọ́lọ̀ tó fi mẹ́lẹ̀ wọ̀rọ̀ lẹ́sẹ̀ ìyá ẹ̀kú. sọ pé bẹ́ẹ̀ mo fẹ́ lẹ́dà àdúgbòrà. ìpọ̀ wa máa ń àlùfáà. nínú àwọn àyà èyí tó jẹ́ lẹ́ẹ̀kẹta tọ́lọ́ ń fa nẹ́ẹ̀mí láti ìgbẹ́ gbogbo rà àwọn náà ń dábọ̀ sọ́tù sọ́tù wọ́wọ́ ayẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run ti kú bẹ́lẹ́ wọ́rọ́ láti wà kú nígbà táwọn kèfèrí tí wọ́n fi jáde lẹ́nu ìgbẹ́ kò sí gbèsè ọlọ́run á nìyẹn àtẹ́bí sọ pé bí kò ṣe wípé èmi fi ẹlẹ́dẹ̀ẹ́ ìfura làtúwà kú wá ìdí kábàtúlà owó súnà àdìbòrà ńtọ́ka ìlànà ìdìbò ni pẹ̀lú súnà. òun lọ́rọ̀ náà tẹ́lẹ̀ sọ́kọ̀ lọ́wọ́ sálámà sọ pé wọ́n lè ní nẹ́fù Muhammad ìyẹn mo fẹ́ ní tẹ́lẹ̀ Muhammad bẹ́lọ́wọ́ rẹ̀ mo fi kúra. ètè làárẹ̀dùnú àti tẹ̀kùnù ṣàtọ́rọ̀ àlẹ́ tẹ̀kùnù. èmi rẹ̀ kàn kó o ti ní kẹrin mùsùlùmí ẹ̀yin lẹ́kọ̀ọ́ láì sí àwọn ọ̀dọ́ wa nígbà náà. ilé yẹn jẹ́rìí kan nínú àwọn ẹ̀rí yìí pé ìbúra kan èyí tí a tó bá wọn pẹ̀lú sódà bákan náà nínú hadith ọ̀túnlẹ̀ ìbùdókòwò rọ̀lì ọlọ́kùnrin àdúgbò wọn ti kóra nẹ́bí sọ́lọ́lọ́ àdúgbò òun ni wọ́n sọ pé láà wọ́n kọ́ lébèlú kúlò ni pẹ́ẹ́ni ti yí ìtura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná ọ̀rọ̀ lágbàdá bẹ́ẹ̀ lùbà láì sí. ẹnu àwọn oṣù àwọn àdìmọ̀ làwọn afẹ́ tó kù lórí pé ká búra nǹkan bá tẹ̀lé àwọn ni àwọn àdájọ́ ẹ̀dẹ̀ rílẹ̀. ẹ wá rí búra àwọn mùsùlùmí èlé pé wọ́n máa fi búra ẹ̀rí tọ́jú pé tí wọ́n bá fi búra láì ó ti dẹ́gbẹ́ ká ló ń kẹ́yà o. òun láti gbọ́ fún wa ìbúra máa ń wáyé kí ni wọ́n pè ní àlùkọ́ta ọ̀hún náà ní kí yẹn gbèrò tààrí ìlú àlùmọ́tà rẹ̀ ẹni tá a ti kúra yẹn ìgbèrò ìgbèrò pẹ̀lú kúra yẹn bí bàbàrà ẹni tá a lásìkò pé kọ̀dá ká máa fi tẹ̀gbó kúra tó ń dábàá fi tẹ̀gbó kúra ajá pípé tẹ̀gbó ń bá pàtàkì lọ́dọ̀ nígbà tó ti wá ajá pípé. à ń kóra à ń pàtàkì ẹni náà kóra náà fi kóra ni wáyé ọ̀sẹ́ ni tó ní pàtàkì tí kóra a lè lu apá rẹ̀ kóra a lè lu wájú rẹ̀ kóra. bákan náà tá fi kóra ìwọ̀n tí ń tẹ̀lé máa tẹ̀lé náà ẹ̀rí ó ti fẹ́ ìwọ̀n kan àbí kan ẹ̀rí. bákan náà sábẹ́ jù láì àbùjọ máa yẹ wà ọ̀yẹ́ kí ìfura wọn máa pọ̀ kí ìfura pọ̀ kò dára tọ́lọ́ ọ̀nà àlejò alábẹ́nu àtẹnudù kẹlẹ́ ọlọ́run pàtó sọ́kùn kọlẹ̀ àyà ẹlẹ́ẹ̀kẹwà ọlọ́run wọn làásù dẹ́ kólé ẹlẹ́ẹ̀mí lọ́dí mí tẹ̀lé kúkú oníkùnrin bíbọ̀ ọ̀gbọ́dọ̀ tẹ̀lé torí rọ́lẹ́ ọkọ̀ náà rọ̀ rẹ̀ lọ́dí ẹni yẹ̀yẹ́. ẹ̀rí báwọn ọ̀hún náà fẹ́ẹ́ ti tún láyà yẹn wọ́n lè ti bùrà rẹ̀ pọ̀ ní bùrà rẹ̀ pọ̀ níbi òdodo yóò bùrà níbi ìbàjẹ́ yóò bùrà ẹ̀rí nítorí kí bùrà mi bá pọ̀ jù olólùwà tó fi wá ọwọ́ àyìnbá ìtumọ̀ tọ́ bẹ́ẹ̀ máa ti yẹn lábẹ́ bẹ́ẹ̀ ẹni tí pọ̀. a lè fẹ́ a àbọ̀ aláàtẹ̀sí kájọ kéré torí ẹ tó bá ti fífura rẹ pọ̀ jù ó sọ kò ní kí àná ti máa ohun tí ò yọ fẹ́ wàá kóra lọ ni yọ padà wá di ẹ tó ti gbé yọ padà di ẹ ní ẹ̀kọ́ àníbi sọ́kọ́kọ́ àìsọ́lá ó ti sẹ́ rí ihe ọkọ̀ mọ́wù papọ̀ tó ṣe tó lè jẹ́ ṣùgbọ́n àgbàgbà àgbàló ti lè mára jà á máa fi gbogbo púpọ̀ nínú ọjà ni tàbá rẹ̀ wúlò nígbà tá a ti pẹ́ lọ́ pàtàkì wùlà bá fi múra láti lè fi kẹyàn rí ilẹ̀ pé wọ́n fẹ́ sí mo ti pẹ́ lọ́ pàtàkì múra pọ̀ ajá tí wọ́n wà gbọ́dọ̀ fi múra ọwọ́ àti ìtàdé ìjàpẹ́lá ìbọn ọ̀nà ọ̀dí àwọn ọ̀sán àdúgbò wọn làwọn ẹni sọ́kọ́ ọba ọmọ rẹ̀ lọ́kàtọ̀ irú ni lórí nǹkan ìwà ń fi bàbá rẹ̀ búra ìjọ ọlọ́run ọgbà yìí pé àdá ẹgbọ́ ìdùnnú ìdájọ́ ọlọ́run bá fún ọkùnrin àdáhìlẹ́kù ní àbá ìlú ẹbí ìsìn àbá yìí búra torí bẹ́ẹ̀ má ti dáadáa ha ní ìbàdí ẹ̀ tó bá fẹ́ búra ọ̀ pẹ̀lú yàtọ̀ ìdìbò àwọn èèyàn kọ́ ya wọn náà búra àdéhùn ti dání àdéhùn ọwọ́ àti èyí mùsùlùmí. obìnrin pé tọ́ba fi kẹ́ ní ìfura ìfura rẹ̀ ọ̀yẹ́ tó òkú kẹ̀kẹ́ ẹ lọ tó kú òkú kúra ọba àbá ti kẹ́ ẹ wọ́n kú lẹ̀ sí mọ́ ṣùgbọ́n àwọn gbà pé ó ọba já pọ̀ wọ́n já àbí fi mọ̀lẹ́kà kúra àbí kẹ̀kẹ́ níbi kúra ìfura rẹ̀ ọ̀yẹ́ tó àbí fàtẹ́ níbi kúra àbí fi káfà kúra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà àǹfààní mi làbí lè fura wọ́n ní pé tí mùsùlùmí bá fúra fún ọmọ ya rẹ̀ ọyẹ ká sì ìbúra yẹn lódodo ẹ̀rí ọyẹ ká sì ìbúra yẹn lódodo. ọwọ́ sọ ayé tí wọ́n kò mọ́dà tó ti lù gbé jáde. wọ́n ní àbí ìbọ̀yọ̀ àti òṣìṣẹ́ ọlọ́kọ̀ọ́kọ́ àtàláwọ́rà tẹ́lẹ̀ ẹ̀yìn sá ọmọ mọ́ríà. àdébìyà yìí sá ọmọ mọ́ríà kúrẹ́ arákùnrin kan lọ́jà ẹ̀rí. ẹ̀yìn sá wa sọ ìgbésọ̀ jáde ẹni ẹni kálá wọlé ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ o kódà mo fẹ́ tó ṣe é gbé pọ̀lẹ́tọ̀ síjọ́ ni àfọmọdékan náà mo fi búra anábì sọ wọn sọ pé àmọ́ sùbìlà tìbọ́lọ́ ń lo fi búra yẹ fi bọ́lọ́ ń tèmi ṣùgbọ́n wọn kàzá mùtò àyèlè ajá bí kójú mi parọ́ òòjọ́ ní mi sọ pé ọjà ni ajá pé ní ẹ̀ bá ti búra fún ẹ̀ wọ́n pé à ẹni ẹ̀ sọ pé wà láì kí ló bá fẹ́. ó kù sápò rẹ̀ lọ́ba ẹgbẹ́ wọn nípa báńkì ẹgbẹ́ tó aláfẹ́ búra aláàdé fi orúkọ ọlọ́run bá búra bíi wàlọ́ọ̀dì bíi bìlẹ̀ bíi tẹ̀lẹ̀ kódà èyí lè búra pẹ̀lú orúkọ ọlọ́run bá yóò kí ẹsẹ̀ tẹ̀lẹ̀ lọ́jọ́ wàlọ́ọ̀dì bíi kéèyàn sọ pé wọ́n rọ̀ náà èyí lè búra mo fi ọlọ́run bá jọ́gá yé búra wọ́n lè sọ pé wàlẹ́ gbogbo ẹni àkọ́kọ́ tí ń fi ọlọ́run mo fi búra èyí tó ti pé kọ̀sẹ́ni tó ṣáájú rẹ̀ ẹni pé kèsì wà lọ́yìn lọ́jáde fẹ́ abẹ́ ti gé èyí tó ti pé wọ́n rọ́ọ̀tì àìlẹ́rì ẹni tí ìrẹ́ gbogbo àgbáńlá yẹn mo fi búra ó lè sọ pé wọ́n ṣáàjì lẹ́bi láyé kù aláyé tí ò ní kú láyéláyé ti búra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n nǹkan bá já sí pé èyí tó ti pé mọ́ غير الله تعالى مجازا yóò tó bá yọ ayé pàtó lé fífẹ́ lómi láyàálò ẹ̀rí tó lè bá lè fi fẹ́ lómi ní àyàálò yàtọ̀ sọ́lọ́ ọba sùhánà ló wọ̀n sàárà bí irú ẹ̀kọ́ọ̀lì bí irú àrọ́ọ̀sì bí àrọ́ọ̀sì bí rahim bí alkọ̀tàr ẹ̀rí tó lè bá lè fi fẹ́ lómi yàtọ̀ sọ́lọ́ fẹ́ fẹ́ rí rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹni kọ́ làwọn ni wọ́n sàkóso gbóná ìfúta. sẹ́wọ̀n yìí fẹ́ gbọ́dọ̀ dàgbà àwọn yẹn káàdì kù ní ọkà lágbọ̀ ìkúkù òun ló fẹ́ da arọ́ ni àwọn ọ̀rọ̀ ni tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́ lọ́gbọ̀gbọ̀ wọ́n dẹ́gbà ló ní àgbàdá alùpàlùkì àti ìrìnkà ìlà rọ́ọ̀tì tẹ́lẹ̀ bí ọlọ́run irú èyí náà nẹ́bí Yusuf alẹ́ ìsọlá lọ́sẹ̀lá sọ̀tọ̀ fún ẹni tó jẹ́ àtúmọ̀ba wọ́n lélẹ̀ yòówù lálàyé tọ́bajá sí pé kọ́yẹ alẹ́ ní pẹ̀lú ní ìyàtọ̀ sọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tá a bá gbèrò ikọ̀ ọlọ́wọ́ ọba kò sí wàhálà ìbúra mu ṣùgbọ́n tá a bá gbèrò ẹni tó ti kíni ọ̀rọ̀ yàtọ̀ sọ́lọ́wọ́ ọba ìbúra yòówù ọ̀rọ̀ àníyàn láwò ní abala yẹn. Ah, ṣùgbọ́n orúkọ tó ti fọ́lọ́ òní kan máa ń pè wọ́n sì ti pẹ̀lú mi bíi alihaj alihali wàlìkẹrìm wọ́n lé ní ìtọ́wá ìpè kan náà wọ́n bá pèrò ajá pípé bùrà ni ṣùgbọ́n tá a bá fi pèrò nǹkan mi kì í ṣe bùrà. lè ṣòro yọ ọlọ́wọ́n bá búra gẹ́gẹ́ bá ẹ sọ fún wa lẹ́nu bíi kí ẹ jàlá lù ọlọ́wọ́n búra títóbi rẹ̀ àbí kéèyàn fi kíbùrù ìyàwó ọlọ́run kéèyàn fi tura àbí kíbùrù ìyàwó mọ́tòmọ́tò rẹ̀ àbí kéèyàn fi àwọn mọ́tò ọlọ́run nítorí ọlọ́run kéèyàn fi tura àbí kéèyàn fi àìsíláàtọ̀ ọlọ́run kéèyàn fi tura ìbúra lẹ̀. tọ́lọ́lọ́ wọn sùpánù ọ̀tá alájẹ lẹ́sùrẹ́ ìbúra nínú hadith adams rẹ̀dùmáàlì ìfọ̀jà lọ́wọ́ tẹ̀lé àti hadith yìí wà lórí ìfọ̀jà tó òní yé máa sọ wípé láti fi mọ̀tì tó ọlọ́dà tó bá kó àwọn ọ̀dà rẹ̀ sínú ẹ̀sẹ̀ àtàlùjọ rẹ̀ bí tó ń fúnra ọmọ ọba tó tí ó ti wá gbé rẹ̀ yọ máa sọ pé kọ́tùkọ́tù ìyẹn kó ti dá báyìí nìyẹn. ogún wọn lọ fún kíkúrà ó ti tó wọn ní bàbá kí adé ó ti kéde o bí ó ti sún kí ìjà bí ó ti ní pé ìyá lè fi ìròyìn ọlọ ìyá lè fi kúrà kọ́dà wọn àtàwọn àdúrà nínú ẹgbẹ́ àwọn afáwọn àtọ̀lẹ́ ìgbàgbà ìgbàgbọ́ yóò fọwọ́ láti fi sọ́kọ́ wọn àti sọ́lá máa ń sàdúrà yìí pé àrùn ìrìnsẹ́sì kàlẹ́bí lẹ́ẹ̀ẹ́dìlẹ́ àdìlẹ́ àdìlẹ́ الذي لا يموت والجن والجن يموتون من وقع من وقع فيقول والله ajásí pé ìyẹn ọlọ́run kọ́ ìyẹn lè fi búra bẹ́ẹ̀ lẹ́yìn ìròyìn ọlọ́run ìyẹn lè fi búra sẹ́nu bí wọ́n ẹ̀ bẹ́ẹ̀ lànà ti kọ́ wọn àti ọlọ́run máa ń sọ wípé láà wọ́n bọ́ọ̀sì lédè lùkọ́lọ́ mo fẹ́ ní ti di ọ̀rọ̀ mo fi búra. mọ́sálà mi ìdílé rẹ̀ fi àlùkùrá mi kúrò ọmọ àlọ́ àwọn olóṣèlú ọba bí lóhùn àwọn olóṣèlú fúnra fún ọmọ àgbẹ̀kọ àwọn bá jalè ó sì padà jalè lọ́pọ̀lọpọ̀ àwọn olùkọ́ni lọ sí ní ibẹ̀ yàtọ̀ sí àwọn àlejò rọ̀kìmọ̀ fún wọn wọn là lè fi àlùkò àti kúra bí ìyẹn bá sì fi kúra ìkúra rẹ̀ wọn ní ojú òjò kó yé wa òun náà ní ibẹ̀ bá máa ń wà sọ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ káàbà sì wà sọ ọlọ́run la máa ń wà sọ pẹ̀lú ẹ̀ ọwọ́ arinlẹ̀ nígbà tẹ́tí sọ́nù ọlọ́run àti sọ́nù ó fi apá kẹrù yọ ọlọ́run wà sọ pẹ̀lú ọlọ́run nínú ọ̀rọ̀ tá a fẹ́ fi sọ fọ́sọ́lá àtẹlẹ́ ó ní àrùn ìwọ̀n ìdíkà mò ń wá ìtàn pẹ̀lú kíni ọ̀ pẹ̀lú iwájú wọ ọ lọ. nínú ọ̀rọ̀ ọdún ti sọ pé àwọn òbíkè láti láàyè sàmà lè ṣàbò ìwọ̀n mò ń wá ìtàn pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run gbólóhùn ọlọ́run kíni ọ bèbí kùránì gbólóhùn ọlọ́run bẹ́ẹ̀ lálẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó nípa bẹ́ẹ̀ ajá bọ́lá bẹ́ẹ̀ sísà yìí a ní ìtàní sí ìdọ̀dá wa ẹni tó bá gbé mú káàpì ìyàtọ̀ ń bẹ láàrin wọn àti kéde ọ àti àlùkò káàpì torí èyí dá gbé dání ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n fi kéde ọ ni wọ́n kọ sínú rẹ̀ èèkọ rẹ̀ ní jẹ́ àlùkò káàpì pépà àti èyí tọ́wọ́ àti pé wọ́n lẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wà pẹ̀lú yìí nínú pépà yìí. ẹni tó bá tó káàpù tó ti gbé bẹ́ẹ̀ ló gbé dání tó fi búra. ẹnìyẹn bá gbèrò àlùkò àti tí wọ́n hẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ ní sọ̀rọ̀ náà ó tẹ̀sán dáadáa. ìmọ̀ tó bá ti lóhùn náà ló ti gbé pépà ló fi tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ yìí tó gbé dání pépà ní pé lọ́dọ̀ ọ̀sẹ̀. òkú òkú ṣùgbọ́n tó bá ti gbà kọ́rọ̀ ti bẹ náà lọ́wọ́ fi kò sí láì fi owó. irun náà lè fi ìyẹn lè rí làákùrú sọ ìyẹn lè rí wọn lè fọwọ́ lókè làákùrú sọ bí ẹni pé ìṣẹ́kù ọlọ́run lè fi yẹn kó sì ṣẹ̀tọ́ láti fi búra. àmọ́ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ ni pé jẹun ayàtọ̀ ìṣẹ́kù. láti ìsẹ̀kì láti ìlú yàtọ̀ lóore. ìyẹn ni pé ìsẹ̀bí ìwọ ọlọ́run ẹ̀rí pé ó yẹ ọlọ́run dàbí ẹ̀kọ́ ìsẹ̀bí ìwọ ọlọ́run ọba mọ̀ máa fi kúra dádájọ́ àwọn ẹnìyẹn wọ́n wà ní òmùrìnra wọn tí wọ́n ti àbúdá àbúrò rẹ̀ dúró ilé ìsẹ̀kọ̀ pẹ̀lú ìyọ ọlọ́run. ẹni tó bá kọ́ ayé pé wákàtí ńlá wákàtí lè fi kúra ọ̀rọ̀ àwọn ọmọ lórí eléyìí ọ̀sọ̀ káwọn arínú wọn tí wọn lè yẹ lè fi búra nà wọn bí àbá alhassan àti bàwọ àti sàlẹ yahudai àti lọsàlẹ àti káàtì lọwọ ahmed ọlọmọlọ orí káwọn tó lé lórí wọn ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọsùnhàn ọjàrà tọsọ ní sọtù náà àyà náìtì wọn tọnà ní wà ọwọkù bí àṣìlẹ ìdá ẹ ẹtù wọlé àjẹkùtù lè yìí náà dàbà àdàtọ̀ gbé yìí ike ẹgbẹ́ àlùkáwà ni ọlọ́ ẹgbẹ́ àlùkáwà ni ọlọ́ nígbà tẹ bá ti sàlùkáwà ni ẹ gbọ́dọ̀ tún ìkúra yín lẹ́yìn ìgbà tẹ ti fi rìn rìn wọn là á fara rí pé ẹ ìpè ìkúra ni ìkúra ni ẹ ìpè ìkúra ajá sí pé ìtẹ́lẹ̀ yẹn ti ti ìkúra ni bàtẹ̀lẹ̀ wọn nítorí wípé ọwọ́ lẹ́yìn wọ̀ láti ẹ̀kúndùn ẹ̀yìn náà ajá sí pé ìkúra ni torí ọwọ́ lẹ́yìn rẹ̀ bákan náà àbáwọ̀ sọlá ìfọ̀n tó ń lò ní ọlọ́run sọ̀rọ̀ àti wọn náà tẹ̀lé sọ́kọ̀ rẹ̀ sọlá sọ̀rọ̀ ẹni ọba fúnra kan ti ń parọ́ láti fi gbé gba dúkìá ọmọ ìyá rẹ̀ lọ́jọ́ mùsùlùmí yóò padà àdéhùn ọ̀nà wà àyìnbáàlì dámọ̀nà kọ̀ọ̀nì ìlànà àti ìbúra wọn ibi méjèèjì ajá ti gbé ìbúra ni ìbúra ni àyìnbáàlì ìbúra ni káàkiri káàkiri sún wọn tí wọn sọ yìí pé tí ìyẹn bá ti fèrò ìbúra ọrùn ilẹ̀ gbé ìbúra náà ni àtìrí sún wọn tó ń gbá kíá àmọ́ kì í ṣe ìbúra jẹrẹ kì í ṣe ìbúra èyí tó sáà ní ìbẹ̀ ni pé wọ́n yóò sọ àtàkùtù mọ̀gbúra àbí ọ̀sìmọ̀bìlà pẹ̀lú ọ̀sìmọ̀bìlà àbí àtàkùtùbìlà ọ̀pọ̀lọ́gbúra ọ̀nìyẹ̀mí ìlú lélẹ̀ yẹn ìgbúra ni ìyẹn ò ní àtàkùtù ọjọ́ nílọ èyí ló lè fẹ́ àtúpadà bá tó tẹ̀síwájú lórí rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run nígbà tó lọ́wọ́ bá tó lè fi aláǹfààní lọ́wọ́ ìṣẹ́ ọlọ́run lórí àwọn gbólóhùn òní àti ìbúra nígbà tá a bá fi pé àyà ìfọ̀lọ́nà ìṣá ọ̀pọ̀ kí la fi lè ìbúra ní oṣù ìlẹ̀ àwọn oṣù àbí kí ẹ sọ pé wà láì mú la gbogbo ẹ lórí ti ti bẹ́ẹ̀ àmà fẹ́ẹ́ lọ́wọ́ nígbà tó bá ti di ìṣá ọ̀pọ̀ ọ̀tá àti abánibí ẹ̀rọ. الثاني الثالث وعليكم السلام Thank you. ẹ̀rí ìgbọ́wọ́ léra wọn ta ni wọ́n ń gbọ́wọ́ lórí ọwọ́ ara wọn kọ́ńtẹ̀lì náà pépè ni wọ́n ti mú ìdè ẹ̀yẹ̀mí. tọ́ba jẹ́ kulẹ̀ mo ta rí ká ìdíkè ta ti ń sáwù láti wọ́n ti tẹ́lẹ̀ náà. ọba àjẹ́ kulẹ̀ wọ́n ti kulẹ̀ ní ìlú tó ti gbé ìsìlámù ni ìwọ́n sáwù láti ní ká ọwọ́ lórí ọwọ́ ara wa lẹ́yìn tí yẹn fi yìí olówó ìfura yìí láti sọ̀rọ̀ nípa nígbà tí ẹ bá dé kókò àtàkùn nígbà tí. ẹ wá rí àwọn ẹni tí wọ́n ní tó wá ń tọ́ lọ́wọ́ ara wọn tó ń lọ bá wọn fura ta lórí ìbàjẹ́ nìyẹn tó wọn bá gbàgbà fẹ́ra wọn mọ́ wọn tẹ̀sí kàtà rẹ̀ tẹ̀sẹ̀ lórí ẹ̀ lórí àgbèrè ni wọ́n fura lé lórí wọn tó lọ sábẹ́ àgbèrè yẹn wọ́n tó wá lè kàtà rẹ̀ lórí ẹ̀ àti pé yẹn tẹ ló wọ́n bẹ̀rẹ̀ kò ní ìdí kúrà wá sí tó bá yẹ ọ yẹ èyí tí àwọn ọmọ ìkọ̀ ẹ̀rí ìnẹ́gà àkóso tẹ̀lé tí wọ́n wí àbọ̀bọ́yá wọn ní sálẹ́tù ẹni tó kì í kẹrin lẹ́jẹ́ ní tí wọ́n fẹ́ ta kúrò. tòótọ́ ẹ pé àwọn ẹni ẹ̀ lè bá sọ̀rọ̀ wọn lè fi wá láǹfààní tòótọ́ súnmọ́ kí sálẹ́tù ti wá tó jẹ́ ìyàtọ̀ sí ìdílé àwọn wáyé. wọ́n ti lẹ́yìn láti gbọ́ ìyóò ní kan sáǹfà láti má tó lè lò àtàkùnfẹ́ ni wá àtúntò àtẹ̀lẹ́ farabalẹ̀ ní ìjà kọ yín nímọ̀ abẹ́ ti gẹ̀ẹ́sì sọ̀rọ̀ yóò lè mọ ọdún yàrá òkà ló bá yẹ pé mọ ẹ̀rọ àwọn ọmọ ọmọ sánú ní alága àlẹ́ bá ti bá ló bá yẹ kọ́ wà ṣàlà ó ti lè ṣàlà ọ̀fẹ́ ìwé ìlà kẹ̀lé kọ́ àti ìlà ọ̀fẹ́ adé túmọ̀ àti ọlọ́wọ́ rẹ̀. Thank you. so ti kẹ́kọ̀ọ́ ìlànà àdébí sọ́lọ́ lọ́wọ́ nínú tó bá kẹ́kọ̀ọ́ síkà ìjọ láàyè lábú fẹ́ǹsì wọn bá lálẹ́ ẹjọ́ yìí òróró nílẹ̀ ni wọ́n máa sọ tó ti rí pé ilé ọmọ bá wọn ní ti wá ìlú ti tó ní ọmọ bá wọn tó ti rí pé wọ́n ká gbogbo àbáyé àti bẹ̀rẹ̀ twenty one tọ ah, àwọn àlejò àti túwétúkọ rẹ kó nípa ẹni tọ́kàlà yìí lọ sí ẹ fún wa kó kẹrin àkọọ́lẹ̀ ọ̀sọ̀ yìí gbígbà wọn nínú ní nineteen thousand five eighty nineteen thousand five hundred twenty one so ó sì rí lẹ bẹ́ẹ̀ fi pé ẹ ní kinní ni wọ́n á jáde ìyẹn nígbà tí wọ́n bá ti sọ fún wọn lọ́sùn so wọ́n lè kọ́ ọ̀rọ̀ méjì lọ́wọ́ alókè ọ̀kan wáyé pé wọ́n ṣe lọ́wọ́ nígbà tó wá ti lọ́mọ ọrọ́ sùn nígbà tí rẹ̀ wọ́n á ti lọ́ sí ṣọ̀pọ̀ àjẹ́ tàbí kí rẹ̀ ti pọ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ayé ilé ìjẹ́ ìkọ̀tà kọ́lọ́lá àti ìkọ̀tà láì ní bẹ́ẹ̀ tó lójú kọ̀ pé bóòlù lọ sáájú ọ̀rọ̀ ṣe ń sì àní tó lójú kọ̀ lórí ẹ̀ fẹ́ǹsì yẹn náà lè ọba ti bàrẹ̀ tó lójú fẹ́ǹsì káàbà kàtà tí wọ́n bá yìí wọ́n tẹ́lá ní ìjẹ́ ìjẹ́ wọn

ẹ̀rí ẹni tí kò ní tó fi lóyún tó fi fi mọ ọmọ yìí àwọn ń sì bèrè lórí bẹ́ẹ̀ni yẹn tó lè máa dáná àrí nílùú ọkọ yẹn àtàwọn ọmọ àti àwọn bàbá yìí èyí tó ti lẹ́nu ní wáyé òun là ní kọ́lọ̀ ní ìdí tó ń dá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ bá torí ẹ̀ kí máa jẹ́ tó sọ yìí ni ẹ́ nígbà tí wọ́n ti bímọ fúnra wọn dájú pé àwọn bàbá yẹn ò ní pa wàhálà lórí ẹ̀mọ́ wọn ti gba kádà rán lọ pẹ̀tọ́ wọn ti fẹ́ bó ti ló wọn. ó ti lọ bá wọn gbà káàdì orí ilé rẹ̀ wọ́n ti tètè gbogbo ẹ̀ máa bà wá. ó fi jáde pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú agbèrè wọ́n dẹ̀ ti padà parí ọ̀fẹ́ ìjọ pẹ̀lú níta. ọba yẹn ti ìyẹn da tọ́ba tó ọba yẹn ọgbà tó ṣe kó lè bọ́ láti kọ́wà tí ẹ bá ti gbọ́ pé kí ọ̀dà kí ẹ lọ bá ti ṣe náà ọba àti ìdílé kọ́rọ̀ tó fẹ̀lẹ́ ju lẹ́sí dámàrún yẹn lọ. ní dáná fún wọn tí ọ̀rọ̀ wọn yẹn kọ́rọ̀ àwọn ọ̀sẹ̀ tó ló pọ̀ yẹn tó lè rẹ̀. àwọn làtìrì lórí kọ́kọ́ fi láti lè lórí. ìyẹn gẹ́gẹ́ lágbára tó torí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ tó àìdí. àmì àlùwàlájà ìmọ̀mù náà ṣe fún dúró àlọ́ ìyẹn wà lọ sálọ àlàdé ní ẹlẹ́dẹ̀ náà fi là ìyẹn lè dé nù ìyẹn lè dé ìmọ̀ gàdí ọ̀gá máa ṣe àtìwájú ilé ẹ̀kí àtúmọ̀ sí ìyẹn lọ́wọ́ àdáyé tó wáyé pé ẹ̀fẹ́ kí wọ́n dára sí òun là ti rí pé nǹkan tá a jẹ pamọ́ ni lórí bí mọ́mú bá ṣe fún dúró àlọ́ ọ̀gá òun lẹ́yìn sí ẹ̀ torí gbàdú mi la lù dá nàbí lóhùn jèlò ọ̀jọ̀ náà ọ̀jọ̀ra ibò àlọ́ alákẹ́rì àmọ́ bóyá ìdájọ́ ara rẹ̀ ọjà tó àwọn bá tó kú bà lọ́wọ́ wà bẹ́ẹ̀. Bọ́lá bẹ́ẹ̀ gẹ́gẹ́ sí pé kú ọ̀sàlọ́ alákẹ́rì nígbà náà tẹ́lẹ̀ sọ́kọ́lá alákẹ́rì lọ́wọ́ ẹ̀mí ní kéde àrùjá àmọ́ iṣẹ́ wo ti dá sí pamọ́tò tó dájú mọ́ gbọ́rọ̀ ẹ̀sẹ̀ rẹ ní àrùjá náà báyìí. Wọ́n á lè kọ̀ ọ̀sàlọ́ alákẹ́rì nígbà yóò kò ní ọkọ àti kó kò kí irun tó bá rọ lọ àmọ̀kọ́ yá yọ sẹlẹ̀ tí ọ̀kẹ́ sáà tẹ́lẹ̀ ọmọ àti òkú mà lọ́wọ́ àmọ́ o lè fi mọ́tòlá kò ní sọ̀rọ̀ àtò òkú náà tó òun náà ní sábàbù ìyẹn lè fi ọlọ́run sára àlá wàhálà ṣùgbọ́n tẹ̀sí yá sọ̀rọ̀ ní ìyá wọn wá ní ìdájọ́ ayé pé káàkà tó ní ìgbẹ́dá àkàfámọ́ ni bọ̀rọ̀ lọ́sí èsì àbájọ́ lọ́sí ìgbà lọ́wọ́ kí n lọ́wọ́ ó ti sọ̀rọ̀ pẹ̀lú ó ti kírun kíkí wọn bá ti léyè sí lólórí náà gbọ́dọ̀ tó lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ní àdáyé lẹ́sẹ̀ àwọn sọ pé kọ́ máa fẹ́ fún àlọ́ òkúrọ̀ yẹn lẹ́bí là ó yẹ kó ọgbẹ́ lọ sẹ́ bá mọ́ mọ́sẹ̀ àbí o tí mọ́sẹ̀ àbí tí ọba ti bá sún mẹ́mọ̀ yẹn lọ bá fi mọ́sẹ̀ àbí lẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn lọ mú kẹ́ والله تعالى اعلم وعلى كل شيء نعم. Thank you. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni náà ó ń náà tó bá yẹ pé wọ́n ní gbà. tòun ti dájú máa wí lè nìyẹn o ti kọ́ pé o ti wọ wọ́ọ̀lì ọba tó lọ gbà kí ló á fẹ́ kó ti tó ti gbà tó bá tó tó yìí tó ní fura yẹn lọ yẹn lọ fura ìwọ ni ẹgbà pẹ̀lú fún sọ pàtàkì ni ọgbà fún sọ. ẹwẹ́ bí ẹ̀yìn ní kọ́ jáde àwọn àdúgbò àláyé yẹn ajá lọ parọ́ ó sì rí lọ́jà yìí. fún mi ẹni tó fi kúra yẹn ẹni pàtàkì ní lọ́dọ̀ ẹni tó kúra ẹni tó kúra fún ọyẹ yára bí fẹ́ ọyà. àwọn ará ti ń dáàbò fún àgbà àgbà àdúrà òye pàdúrà tí wọ́n kọ́ lórí ara wọn ẹ̀rọ ìgbà wọn sọ pé ọ̀sán láti lè jẹ́rìí àmọ́ ìkejì ní pé tájú bá lè pè é ẹ̀ẹ́dẹ̀ kí ni táàkì máa lò lóṣù wá sí òṣèlú látàrí púpọ̀ lórí ara àṣọ fún wá láti lò. jàhìlì a lójú sí o bí a lè àkúrà wa lórí ara wa ni wọ́n. níbi wọn lọ ni. ó kì í sá wáyé sí yẹ bí alèpé bẹ́ẹ̀ tó ọlọ́pàá bẹ́ẹ̀ tó di èsì nítorí pé ṣe àlùfáàdù sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lọ́sọ́wá tó jẹ́ alálàyé tó kò mú èdè ni wọn tó yàtọ̀ sí ohun tí wọ́n mọ̀ torí ẹ̀ á sì dì kílíà sí wọn ọ̀dọ́ wọn ti lè ti lọ́dọ̀ wa tí ọ̀bá yẹ wọn bó ló ti yà wá tó ti ń sìn báwọn ti mọ oníjẹkùrà nìyẹn yẹmí ìlú yẹn ló yẹ wọn Ọlọ́run ti bá wọn fi bẹ́ẹ̀ ewu tó yẹ yín ti jẹ bẹ́ẹ̀ torí tí ọba yà wọn ìyá wa ọ̀rọ̀ bá mi ẹbí bẹ́ẹ̀ mo ìpè kuran kan ń sọ kalẹ̀ dáadáa wọn lọ́dọ̀ náà wọn ni kò sọ náà. náà. Thank you. à òun abẹ́rẹ́ bí tọ́lá ti wù ní ibi tó ń fa sáké oúnjẹ ẹ̀dẹ́ kó tó fi pé màá bò parí ni. tí ọba wa mọ̀ nǹkan fóun bẹ̀rẹ̀ láńtẹ́ kiri pàdé jẹ̀rẹ̀ lọ́nà kẹ́sì. سبحانه وتعالى